الحمد لله رب العالمين الحمد لله الذي أمرنا بالانتصار في حفله المتين وحذرنا من الفرقة والفتن ما ظهر بها وما بطن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعد كلامه بادروا بالأعمال فتنا كقطع الليل المسلمة يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا صلوات الله وسلامه عليكم وعلى آله وأصحابه وكل من سار على دربهم إلى يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل سرا وعلانية واعلموا أن الفتن جمع لفتنة وهي ابتلاء تشد على فرد ومجتمع في أمور دينهم أو دنياهم عباد الله فقد صح عن النبي صلى الله عليه وسلم أنه كان يستعيذ من الفتنة دبر كل صلاة لحديث أم المؤمنين عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يجمع في الصلاة اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب النار وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المسيح الدجال عباد الله اعلموا أن الفتنة تنقسم إلى قسمين الفتنة الدنيوية هي الابتلاء من الله للمسلم خاصة دون الكافر فيختبره بحلول المصيبة عليه من تلقاء نفسه أو طريق العدو قال الله سبحانه بسم الله الرحمن الرحيم ألف لام مين أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين سورة العنكبوت وفي سنة المطهرة عن سهيل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته صفاء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له أخرجه مسلم الثاني الفتنة الدنياوية وهي ابتلاه يحل على الخلق أما في أنفسهم إما في أنفسهم أو أهليهم أو أموالهم أو بلدانهم كالقصف والطاعون والحروب أو الجنون وغير ذلك عباد الله اعلموا أن هناك مراتب لفتنة هناك فتنة الخالق وهناك فتنة الخلق أتوقفوا الله وبركاته ọba adébórí ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tó ipò pa wá láṣẹ nínú tírà ẹ̀ wípé ká jì mọ́ okùn òun ọlọ́run okùn sísìn yẹn àwọn olùmọ́ ní pé kí náà ń pè ní abúlùlọ́ àrínú wọn tó sọ pé wọ́n wálé islam òun náà ní ẹ̀sìn islam àrínú wọn tó sọ pé wọ́n wálé kọ́rán òun náà ní alùkọ́rán arínú wọn tó sọ pé wọ́n wá jí òun náà ní ẹ̀sìn arínú wọn tó sọ pé jí bá súnà òun náà ní ìtẹ̀lé súnà nẹ́bì ọlọ́run bá pará láti pé kájírọ̀ mọ́ okùn wọn ọlọ́run wà tẹ́sí mú bí hábìlì lẹ́rìí jẹ̀mí ọlọ́run lápapọ̀ ẹ má pín yẹlẹyẹlẹ okùn ọlọ́run ọba náà àrínú wọn tí wọ́n pè ní àwọn ọkọ̀ta pé ẹ̀sìn ẹ̀sìn ìtẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bákan náà ìtẹ̀lé Al-Qur'an ó sì kọ̀ fún wa nípa pé ká má pín yẹ́lẹyẹ̀lẹ́ bákan náà sọ wa lára kó níbi àwọn fìtínà yálà èyí tó hẹ́ bẹ́ẹ̀ ni àbí èyí tó pamọ́ ọ̀sẹ́ ní tí ìjọsìn lódodo àti ọlọ́run bàbá aláà asóní òṣòrògún fún anábíwa Muhammadu sallallahu Sallam, wasallam ẹrùsìn ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá ti ní pẹ̀lú ẹni sọ́sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé ẹgbẹ̀sẹ̀ sàfáǹkètè síbi iṣẹ́ olóore síwájú káwọn fìtínẹ̀ tó dé àtàwọn àdánwò fìtínẹ̀ tó ṣe pé tó bá bẹ̀rẹ̀ lóru agbára ò ní lè ka ó sì bẹ̀rẹ̀ lọ́sàn

nítorí ohun tí ò wúlò fún gan láyé èdè ìjọgbìdà ìyáàmà nítorí ẹ̀sẹ̀ sí yóò ta ìsìn à òun ni ó jẹ kẹ́sìn ọ̀pọ̀ fún yóò mọ́jú lówùúrọ̀ ṣùgbọ́n kó tó dìrọ̀lẹ́ yóò ti di kèfèrí lábẹ́ ti ẹ̀kọ́ yóò bá rẹ̀ ní mùsùlùmí ní ìrọ̀lẹ́ kó tó dòwúrọ̀ yóò ti di kèfèrí ìkí àti kẹta ọlọ́ba níbi wa Muhammad sallallahu alaihi wasallam náà ọlọ́ba ara lé àwọn sábẹ́ àti gbogbo àwọn tó bá ti ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àwátá jẹ́ òṣàn ọlọ́run In sọ lọ́sọ̀ọ́lẹ̀ oyin àti fẹ́ ẹ̀mọ́ ara mínà pé kábẹ̀rọ ọlọ́run kápáyọ ọlọ́run yálà ní kọ́kọ̀ ní àmìdí gbangba láti lọ mọ̀ pé wọ́n tá ń pè ní fìtínà kí iná rẹ̀ bá tán kọ̀ sí èyí tètè rí ipa òun tá ń pè ní fìtínà òun náà làdẹ́wò a máa dẹ́nìkan àwùjọ a máa bá yí lójijì yálà nínú àlámọ̀rí ilé ayé wọn ni tàbí jù náà sí wọn àwátájẹ́ òsìn ọlọ́ ilé ìlọ́fà tó fi jẹ́ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ pé a máa wá sọ́kò nínú fìtínà níbi gbogbo ẹ̀yìn ìrun síwájú kí má jẹ́ kí fìtínà ọkàn òun kó sì kan àlè òun mọ̀ yìí

wọ́n sì ń wọ lọ́lùsọ́ kó níbi ìyanu lẹ́wọ́ wà àwọn òdòbíkà ní ìtìnàtì lè máa yà wọ̀lẹ̀ máa bí ta fẹ́ lò gangan ni àlẹ́bí a máa wá sọ pé ọlọ́run mo wọ lọ́lùsọ́ kó ń bí fìtínà ìsẹ̀mí yẹn pé bí yẹn sí ń sẹ̀mí àwọn fìtínà tí yẹn máa rí ń bẹ̀ ó ń sọ ọlọ́run bá sì fi kí á lòún mọ̀ yìí náà káwa ni ọmọ àti bẹ́ẹ̀ látẹ́nẹ́wọlé mamá àti àwọn fìtínà

bóyá bí ààrẹ ó lè kọlu yẹn àtàwọn nǹkan tí máa ń yẹn lórí ẹ̀mí ẹni ò ní kú ṣùgbọ́n ìkíní ọkọlù ìdààmúdààbò ó lè ṣẹlẹ̀ sẹ́mínà ìpayín kéèké àìdífọ̀kẹ̀balẹ̀ ó lè nínú àwọn èyí tó ti bá máa ń jogún ẹ̀ ọba jẹ́ yóò dùn déédéé ìyá máa rí fìtínà ọlọ́run máa ń gbé fìtínà wá látọ̀dọ̀ ẹni tó bá jẹ́ wa nínú ẹ̀sùn yóò gbé àdánwò wá lónìí ara ibá tẹ́ ń gbé àdánwò eléyìí bí mùsùlùmí bá ń bẹ́ borí ẹ̀ yóò tún yọ̀ mí bí mùsùlùmí bá tẹ́ ń borí ẹ̀ yóò tún gbé mí bí mùsùlùmí bá tẹ́ ń borí ẹ̀ ọ̀tá ó tún mí ní àti ayé alákọ̀ọ́kọ́ dé ayé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá ti pẹ́ ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون tí àwọn èèyàn tí wọ́n wá ń lérò pé bóyá fàwọn ti ní báwọn ọlọ́run bá ààní tẹ́ wọn wò nígbà tí wọ́n bá sì ń sọ fáwọn ọba ọlọ́run ọba gbọ́ wọ̀n mú láyé wọn wà ara lérí àdánwò níbi ìgbàgbọ́ yẹn ọlọ́run bá ní kò lè rí bẹ́ẹ̀ àhásíbà náà an yutraku an yaqulu amanna wa hum la yuftanun ìjẹ́ àwọn èèyàn máa wọ́n máa ń lérò pé bóyá àtẹ̀pá àwọn tì ní nígbà táwọn bá ti sọ pé àwọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọn wà ní rádìnwó wọn rádìnwó nínú ẹ̀sìn ni ẹ̀ o ọlọ́run bá ní pé wọ́n lápàdé fatanna alladhina min qablihim kẹtẹ́ tí ẹ gbọ́ o ìjọba sí Islam ẹ̀sìn Islam ẹ̀sẹ̀ sí pé bàbá ìṣe gbà àdẹ́wò rí ó kú rárá o ẹ̀sìn Islam ẹ̀sẹ̀ ẹ̀sìn tẹ̀jẹ́ kéèkè tí máa ń tán ẹ̀jẹ̀ rárá ọlọ́run bá ní kó wọ́la pọ̀dì pàtàkì nàbí iná mi ń kọ̀bẹ̀ léhìn àwọn tó ti lọ sáájú wa nínú àwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run bá nípa jẹ́ wọn wò àmì wọn jíjíjì padàyà àdàmọ́ nọmba olàjẹ́ ìnà sọ́dákù níbẹ̀ làwọn ọlọ́run ọba ti mẹ́ńtẹ́ pé ta ló lọ́wọ́n ọba gbọ́ ń gbọ́ ọlọ́run ọba ibi àtẹ́wò láti mọ òkúrọ nínú wọn bẹ́ẹ̀ ni wàhálà wa náà lódì sábà sọpá gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọlọ́wọ́n bọ́ jẹ wa wò nínú ẹ̀sìn náà yóò mì wá jìkìjìkì yóò gbò wá kùtùkùtù bóyá sí lódodo lágbọ́lọ́wọ́n bá gbọ́ lódodo látara àtẹ́wò yìí a mọ ẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ lódodo tóòtọ́ a sì mọ òkúrọ èèyàn ẹ̀bẹ̀ táwọn àbẹ̀ lọ́wọ́n bá ní pé àtẹ́wò èyí tó gba ìsìlámù lọ́wọ́ wa ọlọ́dà kọ́ máa fi tàn wá nínú súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam àfáwà Suhaib wọ́n sọ́lá ipá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé ajaban li amri lil mu'min alámọ̀rí ah! olùgbàgbọ́ òdodo ṣe nílé mọ́ o ó ń sí ọlọ́run bá nípa ẹni ó bá jẹ́ olùgbàgbọ́ òdodo alámọ̀rí wọn ó ṣe nílé mọ́ ọkọ́ ó sí ọlọ́run bá ní wíbẹ́ o pé inna amrahu kullahu lahu khair gbogbo alámọ̀rí olùgbàgbọ́ òdodo oore ní sábà máa ń já oore náà ni gbogbo wọn bá rí ọ̀fẹ́ lẹ́sìn oore ní ọjà sí ànábì wa sọ báyìí pé wọ̀lẹ́ ìṣẹ̀dá ẹnìkalẹ̀ ahàdín ìtàlẹ̀ mọ́mí eléyìí ò sí fẹ́nì kẹta àfikójú olùgbàgbọ́ òdodo ó dọ̀ ń tí ọlọ́run bá yẹn kékeré sí mùsùlùmí lásán ẹ̀sẹ̀ náà bá jẹ́ mùsùlùmí lásán lélé yọjà yọjà sí ẹni ọba tí olùgbàgbọ́ òdodo orí pé ṣùgbọ́n gbà ní àmà di pé mọ́ntábà rẹ̀ ìpele rẹ̀ ó ju mùsùlùmí lọ látara àwọn ohun tí ṣẹlẹ̀ láwùjọ wa ó jẹ́ mọ̀ pé irú hadisi yìí bánẹ́bí ti pe àlìmú mínú yìí ó ju oyé wa pé ah olùgbàgbọ́dọ̀ ilé yìí bá rí o kìí ṣe pé mo jẹ́ mùsùlùmí lásán o torí pé ẹni ọba jẹ́ mùsùlùmí lásán ti ti ọ mẹ́hẹ̀ pàápàá jùlọ ẹni ọba tẹ̀ tó wá jẹ́ mọ̀ náà sì kí àlámọ̀rí olùgbàgbọ́ lódó se nílé máa torí pé ọgbà àlámọ̀rí rẹ̀ orí ní máa ń já sí eléyìí èsì ìṣẹ̀lẹ̀ fẹ́nì kankan yàtọ̀ sí ẹni ọba jẹ́ olùgbàgbọ́ olódó kí ni kánà ẹni àtọ̀bá tí ó sàrọ̀ tí dáadáa bá ṣẹlẹ̀ sí ṣàkàrà olùgbàgbọ́ lódó dúpẹ́ ó dúpẹ́ fọ́lọ́run yóò dúpẹ́ fọ́lọ́run ìdúpẹ́ rẹ̀ yẹn àkàrà khairallah níbẹ̀ ni ó ti wá di pé yóò ti jó orí torí pé ìdúpẹ́ òun ọmọ tọ́lọ̀n bá sóre fóun kò ní tayọ ìdúpẹ́ tọ́lọ̀n bá ní pé kó dúpẹ́ lórí ẹ̀ ìṣesí rẹ̀ ọpẹ́ ní ọjà sí kò ní yàyà pọ̀rá yóò wá padà lọ jẹ́ oore fún lọ́dọ̀ ọlọ́run bàkárìn ẹ̀kọ́ ìrọ̀ ẹ̀lẹ́hù yóò jẹ́ oore fún wà ní àṣà ọgọ́ tó ro dọ̀rọ̀ bákan náà tí aburú bá tún ṣẹlẹ̀ sólùgbàgbọ́ òdodo kí lólùgbàgbọ́ òdodo ṣe àníbi ní pé inú tó ṣe nílé mọ́ ló sọ́bàrọ̀ yóò ṣe sùúrù ni o sóhùn lólùgbọ̀wọ́ òdodo máa ń ṣe níbi àwọn àdẹ́wò fàkàrà fàyèrọ̀ ọ̀lá eléyìí ni ó ti padà jọ jẹ́ fún orí fún ilé-ìlú já mọ̀ pé ẹni tí èbá sọlùgbàgbọ́ òdodo níjọta ni ó bá jẹ́ sóhùn ó ṣe sùúrù yóò ṣe sùúrù òdodo kí nǹkan ẹ̀mí máa wí lẹ́nu ìgbésẹ̀ míì ni ó sì gbé e látorí láti mọ̀ òdodo ọ̀hún ẹsá tẹ̀lé mi débí iná ẹni ẹ̀yìn lẹ́ ń ṣe ní ah, ah, wọ́n ti ní rí ìsì tí ń rí báyìí ìwé ilé ìmá ń ṣẹlẹ̀ ṣẹ́ntí ẹbá sọ́lù gbàgbọ́ òdodo láwùjọ wa táwọn náà ṣe rí bẹ́ẹ̀ ìgbésẹ̀ tí wọ́n bá ah àdẹ́wò tó ṣe fún tó ṣẹlẹ̀ sí nìyí wọ́n fẹ́ mọ bí sádẹ́wò wo irú eléyìí ẹni yìí ti kúrò ní olùgbàgbọ́ òdodo pátápátá ṣùgbọ́n ní ọba olùgbàgbọ́ Muhammad sallallahu alaihi wasallam oníṣòwò ni ó ṣe o ìdí ni ẹ̀tọ́ fi wá jẹ́ pé ní máa ń padà jẹ́ sí ẹni a máa rí nínú ṣùgbọ́n àwọn àdẹ́wò kan bẹ inú ni àwọn àdẹ́wò tọ́lọ̀ àwọn bá fi kàn nígbà míì àdẹ́wò a máa wá lórí ara nígbà mí àdánwò máa wá lórí àwọn ará ilé wa nígbà mí àdánwò máa wá lórí dúkìá wa nígbà mí àdánwò máa wá lórí ìlú tẹ́nìkọ̀ kan gbé bó fi nínú ìlú tó yẹn wà gẹ́gẹ́ bí kílẹ̀ orí gẹ́gẹ́ bí ogun ń ṣẹlẹ̀ lókè ọya lọ́hùn ọlọ́run kọ́ má jẹ́ gẹ́gẹ́ bí ṣéyàn ya wèrè nínú àwọn àdẹ́wò ní o èyí tí ń ṣẹlẹ̀ sí wa nínú tẹ̀mí ayé ọlọ́run dákùnmáyà wá ń wèrè o àwọn tó ya wèrè dákùnbá wa dákùnjẹ́ sí wèrè wọn san àwọn tàjẹ́ ó san ọlọ́run ilé ìlógún wá fà táwọn afá fi pín onírin àrin àdẹ́wò èyí tí máa ń wá tí máa wà ń ṣẹlẹ̀ sí ni àdẹ́wò kan máa ń bẹ títí àdẹ́wò tó fi pé ọlọ́run bọ́ ọba àlékẹ́ ọlá ní máa fi kẹ́yìn tádẹ̀wò ní ọwà látọ́dọ̀ ọlọ́run tàmọ́ta àdì muslim tánà fíra gbogbo ọgbà yóò tọ́lọ́run bá ti fi àdẹ́wò báyìí kan ọlọ́run bá fi ń ṣe àforíjì àwọn o gbogbo àwọn àdẹ́wò tó bá ṣẹlẹ̀ sí wa nínú àwọn àdẹ́wò ayé yìí fi ń pa rẹ̀ fẹ́ni ọba jẹ́ nìkan o wá sí káàfẹ́ ṣùgbọ́n tá ipá àdẹ́wò bá ìjà ni ó sì jáde fún orí pé ọlọ́run bọ́ba lè gbà sọ pé wọ́n mọ́ àtọ́ọ̀bàkùn ní mùsíbàtín fábí ma kásábàtà ìdí kan wọ̀yá fún àǹkẹ̀lẹ̀ ọlọ́run bá ní pé ogun mo bá fi ṣe yí ládẹ́wò èyí mo bá fi kẹ̀yìn nínú àtẹ́wò ẹ̀yìn lẹ́fọ́ ara yín fa ó ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́ ń tẹ̀ gan táwọn ọlọ́run bá ti sáàtú sáàtú ṣe àmójúkó bẹ́ẹ̀ eléyìí ni àwọn àdáwò èyí tó ti pé ọlọ́run bá máa fi kẹ̀dá bákẹ́ náà àdẹ́wò mí ń bẹ tó ṣe pé láàrin ara wa iná lè léyìí tí máa ń wá yóò jẹ sábàdí gẹ́gẹ́ bí pípa ká máa lépa ara wa ní pípa kí gẹ́gẹ́ bí dídẹ́ kéèyàn dẹ́yàn ní dẹ́ èèyàn máa fi kèèyàn ẹgbẹ́ rẹ̀ kí ó sàfi àfá ọ̀tọ̀ ni tí ó máa wí lẹ́nu ọ̀tọ̀ ni tó fẹ́ wí bákan náà àárẹ̀ àárẹ̀ a máa wá látara èèyàn síra wọn

ọlọ́run bá gbádẹ́wò bẹ́ẹ̀ wá látara wa síra wa ẹlòmí àlọ́ dáná sí oko olóko tí ò sí bẹ́ẹ̀ oko yóò sì bàjẹ́ yóò jóná ráwó bákan náà àdẹ́wò a wá ní mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí kejì bóyá látara pa fẹ́ ọmọ ara a máa ń fi wa gbogbo àwọn eléyìí nínú àwọn àdẹ́wò ni ṣùgbọ́n àwọn àdẹ́wò olùmọ́ pé ń tó ikọ́ ọmọ èdè ènìyàn ni wọ́n máa fi ń kẹra wọn ìsìn bẹnu rẹ̀ tó ti pé àwọn ṣàìtàn àwọn ṣàyàfíìn ṣàyàfíìn àdì ìsì wàdì jín àwọn ni wọ́n máa fi kẹra ọmọ èdè ènìyàn nínú àwọn àdẹ́wò táà máa rí ilé ẹni tó sì táàrẹ ń ti pé ọwá lè jẹ́ pé àlùjẹ̀nú wá fún rẹ̀ tàbí èèyàn ẹgbẹ́ wa náà lọ́rin àlùjẹ̀nú náà gẹ́gẹ́ bá ti máa ń sọ gbogbo ìgbà pé gbogbo oògùn lọ bá mi ṣe nǹkan báyìí fún lágbájá àlùjẹ̀nú ní bẹ lábẹ́ àlùjẹ̀nú ní ó lè ṣàdédé má wá fún rẹ̀ ó ti pé èèyàn ní ọ̀rẹ́ látara ìdámájẹ̀mú pé èèyàn yẹn ń ṣe fún àlùjẹ̀nú sì lè wá fún rẹ̀ pé ìtí ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n gbogbo èyí yóò torí ọ̀sẹ̀ rẹ̀ nú ọmọ ẹ̀dá nínú àwọn àdẹ́wò ni téèyàn máa ń rí látọ̀dọ̀ àwọn ṣàyà bẹ́ẹ̀ eléyìí sábà máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin púpọ̀ jọkùnrin lọ nípa ìfi àdẹ́wò kan ní tọ́wá jẹ́ pé látọ̀dọ̀ àwọn ṣàìtàn ló ti wá àwọn ṣàyà pé ó lè jẹ́ mínàlì jí ní wálé inú àwọn èèyàn bí èsù èsù bí èèyàn ní máa ń sábà ṣẹlẹ̀ lóbìnrin púpọ̀ lórí obìnrin púpọ̀ jọkùnrin lọ gẹ́gẹ́ bí gbìyànjú tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe gbìyànjú lórí eléyìí bẹ́ẹ̀ náà ni àdẹ́wò èyí tí ẹ máa ń rí látara àwọn ẹranko yálà ẹranko ló fi kẹwàá ní bàbá náà láti kẹwàá ẹranko tó yẹ pé ká di ẹrù ẹrù tó ta dìrú ó ti tóbi ó ti pọ̀ jù a máa ń fàdẹ́wò kí àwọn ẹranko bákan ẹranko tó yẹ ká túlẹ̀ kọ́lọ̀ jẹun tó wù tó yẹ kọ́lọ̀ mu tó wù a lè gbé mọ́lẹ̀ láti má fún jíjẹ láti má fún mímu kódẹ̀ ẹranko mi àmà gbàgbẹ̀ kú ẹranko mi ó lè bọ́ sábẹ́ pé ìtọ́jú tí ò péye lá fún ojú ọpadà kú

ìmá fún ọlọ́run ọba ní ìwọ̀ rẹ̀ fóhun nìkan ṣoṣo níjọsí tọ́sí nínú fìtínà tó gajù nínú àdẹ́wò tó gajù tọ́mọ èdè ènìyàn kóra rẹ̀ sí lónìí iná ní àdẹ́wò yìí wà kódà àwọn olùmọ́ ní pé kò fẹ́ sádẹ́wò tó tó látara pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èdè ènìyàn tọ́lọ́run bá dáwó wílé ayé kàkà kí wọ́n sin lọ́hun nǹkan ẹ̀mí ni wọ́n jẹ́sìn fún ojú ó jẹ́ tọ́lọ́run ọbọ̀ sọ lórí àdẹ́wò yìí pé wọ̀lẹ̀ fitness ashaddu min al-qatl nínú sọ́tù pápára gbogbo bọ́lọ́wọ́n bá ti gbé wá bó ti gbé àwọn ayá yẹn wá tó nígbà tọ́lọ́wọ́n bọ́ padà gbé wá lórí àwọn kèfèrí ìhun tó sọ náà pé alìbọ̀lì fìtínà tó aṣẹ́ dominant hot fìtínà ni ó fi yàn máa mẹ́sìn ọlọ́run fìtínà ni ó fi yàn máa jọ́sìn fọlọ́run kódà àdẹ́wò ńlá ni kí yàn máa jọ́sìn fọlọ́run kódà ó le ju ìkó lọ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bọ́ balẹ̀ pẹ̀lá pé táà ní bá ti wọ àwùjọ wa a rí gbogbo àwọn tó yẹ fún wọn ọmọ a rí pé fìtínà tí wọ́n kóra wọn tí ọ̀pọ̀ ju ohun tó ti pé ọlọ́run ọba fi kẹ̀ wọ́n gangan lọ torí pé àwọn fìtínà tí wọ́n kóra wọn tí gbogbo ọ̀nà ni wọ́n fi ń wá pé ohun táwọn ìjọsìn fún lẹ́yìn ọlọ́run ó jọ má ti nǹkan náà gbogbo ohun tọ́lọ́run bá jogún fún ọ nínú ọrọ̀ ayé ni wọ́n mẹ́sì bójú ọ̀sẹ̀ ní ti nǹkan náà tó jẹ́ pé níkẹyìn ìdójútì tó tóbi lọ́padà kan gbogbo àwọn nǹkan náà látọ̀dọ̀ ọlọ́run ọba wá ṣùgbọ́n kàkà kí wọ́n jẹ́ nìkan tó ṣe pé wọ́n fi jọsùn fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo wọn ọ̀mà síbẹ̀ níṣe ni ọ̀pọ̀lọpọ̀ wọn tún mòdì lẹ́sìn ọlọ́wọ́n ọba sí tí wọ́n ń jọ́sìn fún wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ pé jù ọgbọ́dọ̀ tàwọn jẹ́ ẹjẹ́ àjọ ṣe kó lè jú ṣe ẹmọ́ jojú ó ti wá lórí ìlànà yìí níbo wọ́n ń pe ayá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀mọ̀ tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ ni ah bóyá wọn àbá ti ṣe bẹ́ẹ̀ wọn ọ̀bá ṣe ìjọsìn fọ́lọ́wọn ọba nìkan ṣoṣo kí wọ́n lè bá láyé tí wọ́n lọ́run tọrẹ ni wọ́n bá jọ́sìn fọ́lọ́wọn ọba nìkan ṣoṣo òun lọ láyé o òun lọ wá tún ní ọ̀run gẹ́gẹ́ bọ́lọ́wọn bá ti sọ níbi ọ̀pọ̀lọpọ̀ nínú àrùkọ̀ hàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ nínú àwọn àdánwò táwọn èèyàn tí é pé ọmọ èdè ènìyàn ń rí lónìí òun náà ni fítínà tó lè àdóhùn ọ̀tá yí ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàpàá jùlọ mùsùlùmí ọ̀tá yí wa ká níwájú lẹ́yìn lọ́tún lósì nísàlẹ̀ tí wọ́n bá rí òkè ìgbà ni wọn bá gbà ṣùgbọ́n lọ́wọ́n bá jù wọn lọ ọlọ́wọ́n bá bá lè kí ọlágbòkè mọ́ wọn lọ́wọ́ ọ̀tá yìí nínú àwọn àdánwò ńlá ni tí mùsùlùmí فقد احتمله بهتانا وإثما مبينا gbogbo àwọn tí wọ́n ń ṣe àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin ní ṣùtá láì jẹ́ pé ohun tí wọ́n ṣe níṣẹ́ wọ́n kẹ̀gà ti máa ṣe wọ́n ń ni á nínú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ti gbé ẹ̀ṣẹ̀ tó tóbi wọ́n ti gbé wọ́n sì ti gbé ẹ̀ṣẹ̀ tó fojú hàn wọ́n ti gbé ro lójú pé ọ̀sẹ́ nìkan tó lè la mùsùlùmí kó nínú àwọn fìtínà ọ̀tá tó ọlọ́run ọba ọba àlejò ọlá eléyìí lọ́fà tó fi jẹ́ pé gbogbo ògbà yòówù tí mùsùlùmí bá sì ń bẹ pẹ̀lú àwọn ọ̀tá rẹ̀ mùsùlùmí náà ni wọ́n máa borí títí láíláí látìgbàtọ́ lọ́wọ́ bá ti tán yóò sì máa bẹ̀lẹ̀ bẹ̀lẹ̀ lọ ní bẹ́ẹ̀ gbogbo kòtò yòówù tí ọ̀tá bá lè jẹ kalẹ̀ fún mùsùlùmí tó mùsùlùmí máa ń sábà borí ní gbogbo ọ̀nà orí pé ọlọ́run bọ́ ọba ní kí ọlá ti sọ léyìn fún wa pé gbogbo bí yòówù tí mùsùlùmí báyìí wà àwa láàmà àti àyè borí bákan náà nínú àwọn fìtínà

níbẹ̀ ló ti rí àdánwò tiẹ̀ ẹlòmí ń bẹ látara àwọn ẹran ọ̀sìn tọ́lọ́wọ́n bá kó tì í lọ́dọ̀ tí ń sìn níbẹ̀ ló ti rí àdánwò tiẹ̀ àwọn àdánwò yìí ìhun tọ́lọ́wọ́n bá jogún fún nínú dúkìá ìtínà ń bẹ lábẹ́ rẹ̀ èyí tẹ́ pé gbogbo wa ń bá yí kí tó rọ̀ lọ́dún yìí bá tún dé pé ha bóò ni omi yìí ti pọ̀jú àtẹ́wò wá bá débi pé ha ah, bóò ní ti ṣe bóò ní ti ṣe ní n tí ó ẹ́sẹ̀sì lánàá ojú ọgbọ́dọ̀ pa ó di gbogbo nǹkan ẹ̀gbọ́n rẹ̀ gidigidi gàdàgàdà gidigidi níkẹyìn náà ó ṣubú lọ́nà àpákan ah, olóko fojú ẹ̀rí máa bó ọ̀pọ̀ ìfà padà fẹ́ máa kábàámọ̀ pé taláwá rìn ní kí n máa fi ẹrẹ gàn kí n bá sẹ̀kẹ́ ṣiṣẹ́ mi tó jẹ́ sí àárọ̀ mi tí wọ́n fẹ́ pé ní báyìí àwọn àdẹ́wò yìí ló ní ẹ̀rẹ̀ rẹ̀ ló ń kálòkò wọn rí ẹlòmí ń bẹ níbi owó rẹ̀ iná ọlọ́mọ ti fàdẹ́wò kan àwọn tó jù lọ wọ́n gbẹ́sẹ̀ lé owó rẹ̀ ọwọ́ àtẹ̀sẹ̀ pé níkẹyìn ó jẹ gbèsè tí ò jẹrú rẹ̀ yìí tí bàbá rẹ̀ fẹ́fà ò jẹrú ẹ̀rí níṣe ní mílọ ọlẹ̀ ní mílò òkè nígbà àwọn èèwò fúnpá rẹ̀

torí pé Ọlọ́run bá ti wí fún wa ń bí ìyẹn gẹ́ tẹ́lẹ̀ gẹ́ pé innama amwalukum wa auladukum fitna àwọn dúkìá tá a jogún fún yín àti àwọn ọmọ yín àdẹ́wò ni wọ́n jẹ́ fún yín ẹlòmí ń bẹ níbi àdẹ́wò tí ẹ wà níbi ọmọ ni o Ọlọ́run bá fàdẹ́wò tí ẹ sí gbogbo ohun táwọn yẹn ń pè ládẹ́wò ilé ayé Ọlọ́run ọba gbé epo àwọn ẹ̀là àwọn kékékèké ní rí bẹ́ẹ̀ tí ò ti ẹ̀rí ládẹ́wò ara ṣùgbọ́n náà bá wá fi àdánwò bí ọmọ ó fi ibẹ̀ fóun ó lè jẹ́ pọ́nà bá jogún ọmọ fún ṣùgbọ́n kò rí gbogbo wọn lọ́mọ rí ọlọ́wọ́n bó jogún ọmọ rí fún ọládánù gbogbo ọmọ tó jogún fún àwọn ọmọ àdánwò àwọn ọmọ ẹkún àwọn ọmọ pé ha èyí rí wọn kí yìí ó dunú inú ẹ̀rọ ọlọ́wọ́n bá jogún fẹ́ lòmíín

ọwá rí àdẹ́wò ẹni alákọ̀ọ́kọ́ gẹbí kálóhun òtí ẹ̀ ládẹ́wò lámọ́ ìkejì yìí ló tún wá peléke sí àwọn èèyàn tún sọ fún pé ah, ọmọ kẹ́ ń bẹ ah, ah, ọmọ olóàbí ń bẹ lára ẹ̀ tọba lè fẹ́ kẹta àfá ó tún fẹ́ kẹta àdẹ́wò ìyàwó lòun sáàrí ń tiẹ̀ ẹlòmíín sì ń bẹ àdẹ́wò ọkọ ń tiẹ̀ o gbogbo bí àwọn ọkùnrin bá àwọn obìnrin ẹgbẹ́ rẹ bá ṣe ń sọ nípa àwọn ìgbádùn ohun ìdùnnú ohun ìtùnnú tí wọ́n rí lọ́dọ̀ ọkọ wọn ìdàkejì ní ọjẹ́ lọ́dọ̀ ọtí ẹ̀ ọ̀sá sọ́jáde tó bẹ́ẹ̀ sọ́jáde jáde owó pé ẹ dákun kọjú sí lọ́dọ̀ ti òun ọkọ bí ń yínú o nínú àwọn ayé ni àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́run bá à ń gbogbo àwọn àdánwò yìí má lọ́wọ́ wa nínú àwọn tí ń bẹ láwùjọ wa nínú àwọn fìtínà ìran àwọn kẹlẹ̀ ẹ̀yà Yorùbá àwọn kẹlẹ̀ ẹ̀yà Haúsá ọlọ́lọ́mọ ìfìtínà ilé ti bẹ lórí Facebook tó ṣe pé àwọn ọ̀rọ̀ mi tí ò rí bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ bú mi tọ́bá ṣẹlẹ̀ ń bò mí Yorùbá gbé lórí pé àwọn Fúlàní ni Fúlàní ni àwọn ọmọ pé àwọn Ìbò yìí ń fìtínà wà eléyìí ń bẹ nínú ìlú tiwa yìí fìtínà tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí àwọn tó rí gẹ́gẹ́ bí orú fìtínà ni ó gbélé lórí pé àà ah, tẹ́tún ti rí wọn wọ́n tún ti dé o tẹ́tún ti rí wọn àwọn tún rẹ̀ o tó ṣe pé ń gbàmbá padà ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ àtàwọn ẹ̀yà rẹ̀ náà ni wọ́n gbé fìtínà wá bá wọn lé jẹ́ẹ́jẹ́ yóò ti di lórí fìtínà àwọn ẹ̀yà míì bákan náà abúlé sábúlé àwọn fìtínà ń ṣẹlẹ̀ ń bẹ o láwọn oko kéréje kéréje yẹn tẹ bá súnmọ́ àwọn oko yẹn

kọba wa ṣàánú àwọn mùsùlùmí èyí tí wọ́n bẹ̀ ukraine kọlọ̀ kọba ṣàánú wa, nínú àwọn àdẹ́wò ni ó bákan náà nínú àwọn àdẹ́wò tẹ́lẹ̀ omi rí òun náà ni fitness shahwa àwọn àdẹ́wò ìgbádùn àwọn ìgbádùn ọkà ìgbádùn abẹ́ tẹ́lẹ̀ omi rí lónìí ọlọ́run fi ṣàdẹ́wò fẹ́lómi ẹlòmí ìwọ̀n orí ó mú lẹ́nu tọ́bá ipé ohun tí ó jẹ ẹni nítorí ẹ̀ lè sọ̀sọ́fúsọ yọ́ sọ̀sọ́fúsọ yọ́ ṣe gbogbo ẹnu wà rọ́ọ̀fù kò sí nǹkan kan jẹ́ ọ́sẹ̀ bẹ́ẹ̀ o orí kí ni wọ́n fún tí ó mú lẹ́nu ni o ibi tọ́nà bá fàdẹ́wò tẹlòmí sínú látara ohun tí ó mú lẹ́nu yóò torí ẹ̀ yọ́ ta ìsìn ẹ̀ yọ́ ba ìsìn rẹ̀ jẹ́ kò sí nǹkan kan ju pé torí ohun tí wọ́n fi

àdẹ́wò abẹ́ ẹ́ o àdẹ́wò ẹ́ o nínú àdẹ́wò tó o ọmọ Robin ni gbogbo bí ó ṣe fi obìn ọ̀hún mọ́lẹ̀ iná ẹ̀ wà lórí ẹ̀mí ẹ̀ yálà ó lè rí tàbí ọmọ rí bí ó ṣe sí ní ọkà pé á ti jálé ẹni tálọ́kọ́ rẹ̀ wọ́n lọ́kọ́ rẹ̀ ní gbogbo ohun tó lè nẹ́sí ọmọ wa nígbà bá tó ṣe yóò tó ẹlòmí ìbá débi pé á tí è bá ṣe pé ti níni sílẹ̀ bá dá yóò ṣe fọmọ ẹ̀ ibi tádẹ̀wò yẹn kàn ẹ́ dé tẹ́lómi ọkẹ́ di sọ jáde pé á ayé ní ọgbà mi ìbá ṣe fún yàtì ibi tọ́lọ̀ fi ṣe àdẹ́wò fẹ́lómi ìdé ọ̀sẹ́ni tó bá wà ánú lọ ọ̀dọ́ rẹ̀ àfi kó fi nǹkan náà lọ́ọ́ ńgbọ́ bá fi lọ ọ̀tán yóò tó sówóre fún à inú àwọn àdẹ́wò ládé ọ̀tẹ́lómi orí bẹ́ẹ̀ náà nìdákejì ó bí mi nínú àwọn àdáwò tí ẹni ó ọkọ̀ fi òkú kọ́mbọ́dù gbogbo ọgbà nínú àwọn àdáwò tó ń rínú ọkọ̀ bá lọ́yá yọ́ ma wọ ọkọ̀ níbi ìká níbi rẹ̀ ọkùn ara ń romí ṣùgbọ́n tẹ lọ́rùn kó gbéra rẹ̀ lọ́ta tẹbá wá bí pé ya kí lè fi ń ṣe yìí tó bá ronú dáadáa yóò kù sẹ́kùn ní pé tó àdáwò lọ́lọ́run fi se fún mi o kì í ṣe pọ́kọ̀ mi lọ́yá èsì pọ́pọ̀ mi pè mí èsì pọ́pọ̀ mi ò pè mí o èmi ni mo rí tọkọ mi gẹ́gẹ́ bí pé tọkọ mi ti wá di wọ fún mi ti sàyẹn gan lọ́wọ́ àwò mi nínú àwọn àdẹ́wò ńlá ni ó ń bẹ láwùjọ wa yẹrẹ pẹtẹ hajjis wàlá haraj ṣe pé nínú àwọn àdẹ́wò tẹ́lómi ní débi pọ́kùnrin mi gan ó tún mọ àwọn àlè ara rẹ̀ yọmọ tẹ́bá wa tán bá ń sọ fún gẹ́gẹ́ ah, ó ní wọ́n ti wá ààrí wọ́n sọ ọmọ èmi náà mọ́ ọmọ mọ́ mọ́ tó ọmọ àwọn àdéhùn tọ́lọ́run jogún fún mi ní ó dàbí bá tún sọ gan-an ìmá ń gbàgbájú ṣe rínú ilé ọlọ́run ó fi sàdẹ́wò fẹ́ lómi irú àwọn tọ́lọ́run bó fi sí àwọ́wò pé ẹ́ ọjẹ́ ara mi àlàní ẹ́ ọjẹ́ ṣẹlẹ̀ sí mi lábẹ̀lọ́nkọ́lọ́run wá túrà àdẹ́wò bí ọ̀ṣẹlẹ̀ sí ọ ni o torí pé ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó yẹ ẹnìkọ̀ọ̀kan ọlọ́run bá ti sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan ọlọ́run à ń bí ọ gbogbo àdánwò tí ó gbà síláàmù lọ́wọ́ wa <coughs> dákun má gbé kò wá o nínú àwọn àdánwò tẹ́lómi rí òun náà ni àdánwò orin gbogbo ìgbà ni wọ́n ti gbọgbọgbọgbọ kórin ọ̀dá ẹ má kọrin mọ́ orin ọ̀dá orin òwúlò wàlá àwọn èèyàn yọrin gbọ́ ó tiẹ̀ tó àwọn fóònù tá a tiẹ̀ tó wá ń lò ní àwọn eré àti ìtàn ló yẹn à tẹ́lómi bá kí ìbọn tí báyìí ń gbọ́rin lọ́njẹ ẹnu orin yẹn lọ́lọ́run bá fi sàdẹ́wò fún bí wọ́n bá ní wá ṣe wá àti orin gan òun gan ti gbọ́ wá àti dáadáa lórí ẹ̀ tí ó sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa ìgbọ́pọ̀ ní wá ṣe fún mẹ́ fún ọwọ́ rẹ̀ ó lè yá

ọba tẹ lọ́nu kò tí ẹ̀ ní wòye pé àwọn olè má lè wọlé tí wọ́n ti ẹ̀sìn bá tí wọ́n sàwọ́n tó tí wọ́n pa gbogbo dúkìá òun jẹ́ bọ́ọ̀lù tí ń lọ owó yẹn ni wọ́n bá àti sọ́wọ́ yọ́ lọ́wọ́ kódà wọ́n bá máa gba nílẹ̀ kútúwé jẹ yọ́ lọ́rẹ̀ nínú àwọn àdẹ́wò ni ẹlòmí judo rẹ́sílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe fáwọn èèyàn gbá tí wọ́n fi bára wọn jà lónìí ibi sáré wọ ẹlòmí wà nù tí ọba sí ìjà kò ní lálàáfíà ara ọmọ aró ni àtìgbà tó bá tó rẹni tí ó bàjá ọba tó rẹni tí ó kẹlé tí ó kẹlé yín tí ó gbà lójú ìjọlọ́ bá fàdẹ́wò tiẹ̀ sínú gbogbo àwọn àdẹ́wò yìí ó fi irú àwọn àdẹ́wò yìí ṣẹlẹ̀ tẹ́lò ní ìdébi pé ọ̀rẹ́ tí ọlọ́run ọba mọ́ ẹni tí ń mutí àti lọ kírun ó ṣòro fún ẹni tí ń gbórin àti rántí ọlọ́run wàhálà ní bẹ̀rẹ̀ fún ládọ́ akan tí ó ṣe kò ní rántí ẹ̀ ṣùgbọ́n orin pẹ́sẹ̀ ti ń bẹ lọ́pọlọ rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin nípa pé àwọn nǹkan tó jẹ́ pé lẹ́sì ṣe mú wá ní àwọn aṣáájú mi wọ́n gbé wá bá mi wọ́n gbé wá bá mi fáwọn mi fáwọn èèyàn láwùjọ ń bì èyí tí wọ́n wá gbé wá ní ìyẹn ni wọ́n máa pè gẹ́gẹ́ bí kóhun ní ìlànà wọ́n wá fi ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ̀ àwọn ṣubhati ẹlòmí àmọ́ ayé ọlọ́wọ́n bá tún tukutu àkéńkẹ́kùkẹ́ àwíwíkúwí torí ohun tí ó múlẹ̀ ẹnu torí ohun tí ó jẹ́ yóò tó ayọ̀ ọlọ́run ọba yóò tú ní tòkútù nínú àwọn o eléyìí àwọn tó jẹ́ asáájú wà sí ọlọ́run fi eléyìí ṣe àdẹ́wò fún wọn láwùjọ ta a wà yìí nínú àwọn ń bẹ láwùjọ wa òun náà ni tó sọ àwọn tó jẹ́ àwọn ẹni àwọn ń bẹ táwọn sì sọ́dọ̀ wọn nínú àwọn òun náà ni báwọn pè wọ́n títí títí wọ́n pè wọ́n àwọn míì wọ́n pè wọ́n títí títí pé á ah, ipò wọ́n ti pọ̀ àwọn ànẹ́bí ọlọ́run ọba lọ àwọn míì wọ́n tì wọ́n títí títí tí wọ́n tì wọ́n débi pé á ah, kò sí ohun tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run ọba ọkọ̀ kódà wọ́n a máa pè wọ́n débi pé tọ́lọ́run ọba ọba ètè dáhùn gan wọ́n lè sáàkì ọlọ́run nínú àwọn àdẹ́wò ni ó táwọn atọ́ ikọ́ já wọn ẹni eré rí láwùjọ yìí látọ̀dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ náà wà láwọn náà fúnra wọn àwọn àdẹ́wò ń bẹ táwọn ẹni eré nírí lójú mi níbi kí wọ́n sọ̀rọ̀ ọlọ́run kó yé àwọn èèyàn àbẹ́wò kí àwọn ẹni rẹ̀ láwùjọ yìí wọ́n á fi ẹlòmíì wọ́n á tì í mọ́lé wọ́n á fi ẹlòmíì wọ́n á tì í sọ́gbẹ́ ẹ̀wọ̀n ẹlòmíì wọ́n lè ní ọmọ jáde mọ́nú ilé rẹ̀ ẹlòmíì wọ́n lè sọ fún pé gbogbo tíra rẹ̀ tó ṣe ẹlọ dáná tún àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àdẹ́wò táwọn ẹni rí máa nínú àwọn àni àbáyọ táwọn olùmọ́múwá òun náà ní pé gbogbo àyíwò tí a bá ti ń rí àdánwò kí mùsùlùmí máa mọ̀ pé látọ̀dọ̀ náà bá ló ti wá ọ̀ kí yíò sì ṣe sùúrù lórí ẹ̀ tó fi jẹ́ pé tàbá wo àlùkùránì láti bẹ̀rẹ̀ lópin pàápàá jùlọ gbogbo àwọn ibi tí bá ń sọ̀rọ̀ nípa bí ìtàn bí ìtàn bí ìtàn tọ́lọ̀ bá bá ń parí àwọn kọ̀ọ̀kan yóò ọlọ́run bá lè máa parí ẹ̀ pẹ̀lú pé àìní sùúrù wọn ló jẹ́ kí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sí wọn látara pa àwọn tó jáwọn ẹni eré ṣe sùúrù àtùbọ̀tán wọn ni àwọn míì tọ́lọ́run bá bá sọ gbogbo ẹ̀ tán ọlọ́run bó wá dojúkọ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam pé tó amútàn yíwá fún kìí ṣe ìsìn àbámọ́dá o afẹ́jọ́ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni o ṣùgbọ́n rẹ̀ ànẹ́bí ṣe sùúrù innal aqibata lil muttaqin àwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ìmá ń jẹ sùúrù yìí òun ní máa ń padà jí pé wọ́n padà jẹ olùbẹ̀rọ ọlọ́ padà jẹ tí ó borí lọ́dọ̀ ọ̀nà àwọn ní pé gbogbo àdẹ́wò táà bá máa ń rí sùúrù ní kàṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ fóun orí má jẹ́ bàbá má dẹ́wò wá fún ṣe bó orí ìbò orí tọba ẹgbẹ́ èèyàn gan lọ́fà dánwò kì ọ́ òun gẹ́ ní ọmọ àwọn òkè àbí àmọ̀fin kẹ̀kẹ́ sòun látara sùúrù tó ṣe àti ìsàmójúkú rẹ àti ìkọ́kànpó bí káàdì kẹ́kẹ́ tí ọ́ ẹni tó fi rí àdánwò kan nígbà míì a máa rí yẹn gẹ́gẹ́ bí ẹni tó pẹ́pọ̀ rádẹ́wò ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tàbí ti rádẹ́wò kékeré kan tàbá wá wo àdáhùn tó ṣẹlẹ̀ sí róńtọ̀ àwà rí pé à ìlọ́po rẹ̀ ń ṣẹlẹ̀ sẹ́ni tó ń sọ tó ń sọ fún ilé ìsábà wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn àdáhùn kéékèèké tó ń bèèrè rí báyìí ó ti lé àwọn yẹ̀míwò nù ó ti lé àwọn yẹ̀míwò ọ̀fẹ́ àdáhùn kankan ń tiẹ̀ yọ máa ké ní pé àà mo tún ti dé bàbá o mo tún ti o he yí tọ́kàn ní yìí tún ga o nílà kí wọ́n aṣọ ọmọ màkà àtàrí dákùn lọ wọ́sọ níjọ́ ṣùgbọ́n àwọn tó ẹgbẹ́ àwọn ní àmọ́ pọ́pọ́ àwọn bá kìí lé fìdí ẹsẹ̀ jẹ́ pé ha nígbà aṣọ owó ni aṣọ àwọ̀ tẹ́lẹ̀ mi yéè aṣọ àwọ̀ tẹ́lẹ̀ wọ́n èèyàn gbọ́dọ̀ márì fọ́nà òsì tí máa hàn rárá bóyá wọ́n fẹ́ pọ̀ lójijì òun ní ọba nínú ọ̀nà àbáyọ ìyẹnyẹmí tàbá rájẹwò àpadà sí síra ọlọ́run àti súnà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam àdéhùn owó lọ́pọ̀ lọ tó gbé Kùránì kọ ọkà àdéhùn owó lọ́pọ̀ lọ tó fi kọ ọkà ọ̀rọ̀ ọlọ́run abá rẹ tó sì lọ wo súnà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn àdéhùn tó kẹlẹ̀ sánẹ́bí ibò lànẹ́bí tẹ́tẹ́ èèyàn kẹ́kọ̀ọ́ látara rẹ̀ bákan náà tádẹ́wọ́ bá kan ní àwọn olùmọ́ ní pé tó bá fẹ́ lè jù wá àpá àtọ́bẹ̀rọ ọlọ́run lọ́ọ̀dọ́ rẹ̀ lọ́ fi àdẹ́wò tó tẹ́lẹ̀ tí ó lọ́sọ́ fún ó ṣe wà sí fún ó dùn ọ nínú ó dùnú kò lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ ṣe láwùjọ wa yìí ṣùgbọ́n àfáà olówó ajá àfáà rí láwùjọ tá wà yìí àwọn àfáà bú lọ́pọ̀ jù láti máa ń sọ gbogbo ìgbà pé àwọn èèyàn jẹ̀bi látara pé kájẹwọ́ ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n fún owó pé àti ah, ìlọ́fẹjọ́ sún àfáà ṣùgbọ́n àwọn àfáà bú lọ́pọ̀ jù láwùjọ yìí kàkà tó dé fún ọdọ́dọ̀ àfáà káàfọ́ ojú ọwọ́ sọ́nà kọtayé wọn ṣe kó júwe wọn sọ́dọ̀ ọlọ́run àfáàbìnrin ó tùbàyé wọn jẹ́ ẹlòmí ṣe é débi pé gbogbo obìnrin tó bá wádọ̀ rẹ̀ báyìí lílá ni lílá ni pé ọ̀ àdẹ́wò bẹ́ẹ̀ dé tẹ́ kó wádọ̀ mi yóò tún fàdẹ́wò mi kàn wọ́n gẹ́gẹ́ bára bí nǹkan ṣe sọ pé ha ṣe àbá ọlọ́wọ́n má ṣàánú ni àdẹ́wò tó kàn mí látara ọmọ yìí gbogbo obì tí ń gbé dé báyìí ẹni táwọn ọlọ́run ti bùn lẹ́wà lódodo àfi kí wọ́n sọ pé kí n tẹ́dì ilẹ̀ kádẹwò tó kó mọ́ máa tẹ́dì ilẹ̀ tẹ́dì ilẹ̀ àdẹ́wò ọmọ yóò máa kó kódà mo wí pé tọ́bọ̀ jẹ́ pé pò mí ní mo tó rá àdẹ́wò yìí ti bọ́ ìṣẹ́ ìsìláàmù mọ́ ṣùgbọ́n náà bọ́ba lè kíọ́lá nínú ìsìláàmù náà ló ti padà rọ́ ní àbáyọ bákanáà nínú ọ̀nà àbáyọ táwọn olùmọ̀ tí wọ́n sára ipẹ́ tàwà fẹ́ bọ́ nínú àwọn àdẹ́wò tí ń ṣẹlẹ̀ sí wa òun náà ni mọ̀hárọ̀ bá tẹ́lẹ̀ mọ́sílì gbogbo àwọn tàbá ikú wọ́n ń ṣe òbílẹ̀ jẹ́ lórílẹ̀ kájẹ́ nìkan tí ipá jọ gbógun tì wọ́n nínú àwọn tí ń so jẹ́ lórílẹ̀ nínú ìlú gbogbo àwọn yẹ̀míwò yẹn wà nínú àwọn òbìlẹ̀ jẹ́ ni wọ́n wà nínú àwọn ní gbogbo tí wọ́n tọ́tí láwùjọ wà yíwà ọba fún ọlọ́tí ọ máa lò nínú àwọn lọ́lọ́tí wá o ẹni tí ọba àwọn ọlọ́tí àwọn tí mú tí ò ní rẹ̀ lọ́mú nínú àwọn kájọ báwọ àwọn ẹni bẹ́ẹ̀ jà nínú àwọn òbílẹ̀ jẹ́ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọmọ ọlọ́run tí wọ́n kẹ́yìn dọ́lọ́run wọ́n wá ń wá káwọn èèyàn ní ó ṣe bẹ́ẹ̀ yóò jọ jẹ́ pé gbogbo àwọn ibi aburú iná ni wọ́n máa kó wọnú ìlú irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ní kájọ gbógun tì wọ́n àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí kọjọ́ ti lọ ń bẹ lọ kọlọ̀bọ̀ kí ọlá ó sàánú wa kó dáàbò ẹ̀bọ̀ wa gbogbo àdẹ́wò tẹ́nìkọ̀ọ̀kan wá bá ń rí ọlọ́run dákùnbà agbádẹ́wò náà kó لا لا حول ولا قوة إلا بالله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتاكم الله وبارك أتكسب فان نبي محمد صلى الله عليه وسلم يا ذي القلوب على أصحابه àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san ó túbà wà ẹlẹ́ẹ̀kejì yóò dájú lórí àwọn kútúbà èyí tí àwọn àfáwa àwọn alájí wa Abu Musa tí wọ́n ti bá wa sọ́lọ́ lórí ọ̀rọ̀ orò nílùú Ìsẹ́yìn níbi tí gbogbo ọmọ ìlú Ìsẹ́yìn panupọ̀ sí ṣùgbọ́n pé pé ọ̀pọ̀lọpọ̀ wa ọjọ́ bí ká sọ pé ń jọ bí ipa ń parọ́ lórí ẹ̀ tó ìjọ tí òdodo ni ọ̀rọ̀ nílùú sẹ́yìn ó ti di pé ìjọba ti ẹgbẹ̀ ló ń tẹ̀ wípé kò sí pé kẹ́nìkì ó tún máa gbélé mọ́ àwa ní ó sì rí lódodo wípé wọn ò gbé orò rárá lọ́dún yìí gbogbo anẹ́ láti jọ panúpọ̀ gbogbo wa náà lárí pé ó fẹ́ máa hàn nínú ọkọ wa tí wọ́n pè ní ìsẹ́yìn yíyàn níparí yẹn ó fẹ́ já máa fà sẹ́yìn gbogbo wa náà lájọ ronú sí lọ́tún ló sì pé kí ní ń fà sẹ́yìn sẹ́yìn lódodo àrí pé lára wọn tí ń fà sẹ́yìn sẹ́yìn òun lóró wà ìwé yìí sí ni ìwọ́tọ̀ ọ̀bá rí gbogbo àwọn tó fọwọ́ sí gbogbo àwọn báyẹ̀lẹ̀ ń àwọn olóyè ń bẹ́m̀bẹ̀ kọ́dà ọba ìlú bẹ́m̀bẹ̀ bẹ́ẹ̀ nílà àwọn àfá bẹ́m̀bẹ̀ wípé ọmọ sí òrò mọ́ nífẹ̀ẹ́ yìí kọ́ńkálùkù àtúwálẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà lápadà rí pé ha inú ìdáfìsì náà ilẹ̀ lódòdó ìyẹn ló fi jẹ́ pé nínú àwọn tó fọwọ́ sí púpọ̀ èyí sọ̀tẹ̀ wá gẹ́ láfọwọ́ sí lẹ́gbẹ̀ẹ́ lọ́run lọ́dọ̀ àwọn lọ́jà àwọn olówó gẹ́ wọ́n fọwọ́ sí púpọ̀ jù ah tàbá ní parọ́ tẹ́ra wa jẹ kí ní ìhùn fàwà sẹ́yìn local government thirty three lání àwọn anarébù ti ń bẹ ní house of uh, assembly lọ́yọ̀ state àwọn 32 ni wọ́n ìsẹ́yìn wà yìí bá ti ń wo parapọ̀ bóyá ká ní local government lẹ́ta síbẹ̀ náà àtúnjọ ń pín ọ̀nẹ́rébù kan ni àtàwọn olómi gbogbo àwọn local government yókùn ọ̀kọ̀ọ̀kan wọn ni wọ́n ní ọ̀nẹ́rébù kọ̀ọ̀kan àwa local government méjì iná ẹ̀ látún so papọ̀ iná ẹ̀ là ń jẹ́ ọ̀nà erébùkà kí ló fà láwọn ọkọ̀ yìí náà tún hẹ̀ wá léèmọ̀ wọ́n máa kì sẹ́yìn pé ìsẹ́yìn oòrùn ọmọ ẹbẹ̀ dímọ̀ kọ kí ní jẹ́bẹ̀ níjọ́ ní lọ́wọ́ bẹ̀rẹ̀ gbogbo wa láà wá tán níjọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ nísẹ́yìn níjọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ ọmọ ọdún mélòó gan lọ́rọ̀ oúnjẹ nísẹ́yìn oúnjẹ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa kàtẹ́ ìsẹ́yìn yìí rárá àká àtẹnudẹ́nu là ń gbọ́ ìgbé eh, ẹbẹ̀dí ló sẹ̀ wá ọlọ́dẹ̀dí wọn ọlọ́dẹ̀ lẹ́bẹ̀dí ó wá sọdẹ́ ìlú yìí àwọn afẹ́ bẹ́ sẹ́yìn tí ẹ̀bá ti fẹ́ mọ bí ìlú ṣe rí lódodo kí wọ́n ní owó ipò ni wọ́n ń pè nílùú gangan nílùú yìí kò júwò nínú bí tí epo jẹ́ orísun òdú yìí àwọn òkè ẹ̀yìn òkè ẹ̀yìn òkè ẹ̀sà òkè ẹ̀yìn òkè ẹ̀sà ibi tí ìlú sẹ́yìn tó òkè ọlá òkè ọjà ìjẹmbà òkè bàálù àgbàjì ìdí òsè gbogbo àwọn àdúgbò tí mo wí yẹn tí chọ́ọ̀tì lẹ́ńdẹ̀ta lápapọ̀ ó lè rí àdúgbò ẹ̀sìn bàbá kẹjọ kẹwàá kẹjọgún àfáà ní gbogbo wọn níjẹ́ olóró bẹ̀rẹ̀ oníjẹ́ olóró bẹ̀rẹ̀ ìgbọ́pọ̀lọpọ̀ wà àkàtẹ̀ lóyìí Aṣẹ máa ń lórí lẹ́yìn ẹlòmí ọmọ rẹ̀ bí sọ́ọ̀dí. Ìdí tí rí ẹ̀nà ni ó máa fi wí. Ó sì wá yẹ ní gbogbo pọ̀ yẹ ẹwọ́ tọ́ jẹ́ Mùsùlùmí o. Wọ́n bá kí ọ ní kí orò tínú ẹ̀ ń dùn kí ẹ bàjẹ́ gidi. Wọ́n kí ọmọ wọn lọ́dẹ ní. Wọ́n kẹfẹ́ rí lọ́lọ́dẹ̀. Wọ́n kí ọbẹ̀ inú rẹ̀ inú rẹ̀ ń dùn Ìlú aṣọ, aṣọ àti ẹ̀yìn ìpìlẹ̀ Gbogbo ẹnu làá sọ ọ̀rọ̀ lélẹ́yìn ọ̀rọ̀ gbangba o ẹ̀yìn àti aṣọ òun nífẹ́ wa nílùú yìí tó ń gbàtà ti sọ́lọ́ ta sọ́ bẹ́ẹ̀ gbogbo ní ọ̀lọ́gbàdà rí pé áà lódòdó ohun yìí ń kó bá wa ń tó tọ́ wọn kó wò jáde lọ́dún táwọn ẹ̀sùn òpó kò nídìí káwọn máa kó jáde mọ́ wọ́n sì jò ó kálùkọ ọmọ asé nílé rẹ̀ ni ó ọmọ asé nílé rẹ̀ ni wọ́n ti sọ pé kí ó kálùkọ ọmọ asóró ní àwọn tí ó bá sóró sí nílé rẹ̀ sí lẹ́yìn kùlé rẹ̀ sí lọ́ọ̀dẹ̀ rẹ̀ ọ̀sẹ́nìkẹ́ tí ó mọ̀ sí a sì máa sọ gbogbo gbà làkún dínú kan ó ní ẹ̀tì ìwà ìmọ̀ bí ẹlòmí èsè gbàgbọ́ yìí wọ́n yẹ fọ̀hùn ẹlòmí ẹgbẹ́ lẹ́ẹ̀ẹ́sẹ̀rẹ̀ wọn àbí ìrìn àpé ni wọ̀lọ́yà ní kó lówó tí ohun tó ń ṣe wà ṣùgbọ́n ohun tí ń dá wàhálà rẹ̀ ní bóò ló ti wá fèsì ìṣẹ́ tó fi dí tèmi lọ́wọ́ bí wàhálà ń bẹ ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ nu sọ̀rọ̀ rẹ bó bá ṣe ṣe ẹnì kí òní ọmọ ṣe ìwọ ló lóró rẹ ó fún ìláti ṣe ó fún ìláti ṣe tó wọ̀ nínú òfin tó wà lórílẹ̀-èdè inú ẹnì kẹ́kẹ́ ọgbọ́dọ̀ mẹ́nà ẹ̀ka lọ́wọ́ ṣùgbọ́n nu ẹ̀yìn tán wá wó pé ẹ̀yìn tí wọ́n gbọ́dọ̀ jáde ní máa ń kódà bí ìwò púpọ̀ wọn àjọgbọ́n sí ìbẹ̀ láwùjọ wọ́n sì láwọn nílà àkáìsà ó dájú pé mọ́ wọn gbọ́jọ̀gbọ́n ilé lórí bàbá pèèyàn ní prof pàpèèyàn ní doctor ọyẹ kójú rẹ̀ ọ́là pé ẹ̀dùn náà kí ni ń ṣẹlẹ̀ náà a ní kẹ́lẹ́ ti jẹ́ kí wọ́n má ṣèṣe ẹ̀ a ní wọn fi ti ẹ dìstọ́pù ẹlòmíì níbi tí wàhálà wà nínú àwọn wà sọ pé a ní afẹ́ dìstọ́pù yín fọ́jọ́ méjì náà ilé òpá látàrí yẹn pé sọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mi nínú ta wá tó wá rí ni pé bí wọ́n ṣe wá tú gbogbo àwọn obìnrin ilẹ̀ àwọn obìnrin ọmọ jáde àfàwọn ẹ̀ta oró àwọn obìnrin ọ̀jáde ní sì máa ń sọ gbogbo ìgbà lọ́dọọdún gbogbo ìgbàlá máa ń sọ wípé ọlọ́run bá sọ pé nínú Quran 33 past 33 sọ́kọ́tùlẹ̀ àzáà ọlọ́run bá pé wọ̀kọ́ náà sí ibùn yóò ti kúnnà wọ̀lá tàbà rọ́jìnà tàbà rọ́jìnà ìdíyẹ tẹ̀lẹ̀ bóòlà

lọ́jọ́ tí ọ̀ tí ń fẹ́ràn kan ni wọ́n ní wọ́n má jáde ìjọ yẹn tó ń jẹ́ bí wọ́n ti ní ọmọ jáde ní òun náà tó wá jáde ọwọ́ alọ́ ọ̀kú lọ́jọ́ náà tó kúkú mùsùlùmí tó ní rẹ̀ bá pé dáadáa tó ẹ̀kọ́ lọ́pẹ́ ah ó kúkú kèfè rí ni o ó rí pé mọ̀ sọ pé tó rí ẹ̀ bá pé dáadáa ni o tó rí ọ̀ bá pé dáadáa nìkan mí ni wọ́n sọ ń tiẹ̀ ṣùgbọ́n mi tọ́rọ wà ní pé tó tọ́lọ́run bá bá bá ṣe tí ò kú lọ́jọ́ yẹn tó dé kó kú lọ́jọ́ pé ìjọ mi ló kú padà ń sẹ́sì mí sọ ibi tó bá kúlé lórí láàbìdájọ́ rẹ̀ ṣùgbọ́n ló jẹ́ lọ́gbà fún àgbọ̀dọ̀ kí wùn sí la ó dà kọjá làájá pàpàá jùlọ tẹ̀ wá ti parí gbogbo wa láti yẹjú ẹ̀ wípé olóró ọmọ asòrò rẹ̀ nílé rẹ̀ ó sòrò nílé rẹ̀ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ kọlù ń wáyé tí àwọn kan ń fi rò ní kí ní kan ìwọ́tọ̀ bá rẹ̀ nìkan tí ń fi rò ohun tó nídìí ní pé kò fídíò ẹ̀ ń sọ fún wa lórí ìdóníṣò Ìwọ́n tó bá rẹ̀ nìkan tó fi rò níta gbangba títí níbi ìjọba. Fídíò rẹ̀, wádà aláàbò, fílẹ̀ o, sáfídíò ẹ̀, ìhun tó nídi. Ẹlòmí ń bẹ tó ṣe pé kò rí fìtínẹ̀. Ìhun ta torí ẹ̀ sọ̀rọ̀ gẹ́ni ló, ló túbà alákọ̀ọ́kọ́ ló. Ẹlòmí fúra rẹ̀ nílọ̀ sáfìtínẹ̀ fún rẹ̀. Bí i tó ṣe pé DPO kọ́lọ́n kọ́ bá gun bàbá náà lẹ́mìí. Ọkẹ̀ ní jẹ́ ló ń tẹ̀ pé ìwé fi bẹ lọ́dọ̀ òun yóò kó sí oró rẹ̀ nílé rẹ̀ kó sí oró rẹ̀ nílé rẹ̀ eléyìí sì ni ohun tá a bá dìde lórí rẹ̀ kọ́lọ́kọ́ bá ṣe dáadáa fún bàbá náà ìhun tí a ti jọ gbọ́ ilé pé bákan náà ó kálukú free ẹlòmí wá lọ́rẹ́ àwọn lọ ń bì ká wọ́n lú àwọn tó wọ́n ṣe lú ọ̀ tàbí lú ọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹjẹ́ ìyàwó ọ̀rọ̀ àfẹ́ gbọ́gẹ́ tọ́lá àwọn pẹ́lú mi ń bẹ̀gẹ́ tọ́gọ́ ta ló ń tọ̀ òun nílùú bàbá rẹ̀ nínú ọ̀ ọ̀yẹ́ kọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó máa jẹ́ àṣẹlẹ̀ tí wọ́n ló tẹ́ra rẹ̀ o ọ̀rẹ́ ni ẹ̀kẹ́ ọgbọ́dọ̀ lọ ìmílẹ̀ ìtúnbọ̀ wà níjọ túùsì tí wọ́n ṣe tó ṣe pé inú àwọn ọjọ́ tí wọ́n máa fi ń ṣe ní hùn òṣìṣòro kẹ́kẹ́ fún ọ̀bẹ́rí ajá kẹ́kẹ́ fún ògbóòlọ́lé ọba kẹ́kẹ́ àti tó ń kálùkù gẹ́ẹ́bá ó kálukú kí ọ̀rá yóò kálukú àdéhùn ti fọ́ kálukú káàkiri tó tọ́ ájá mú kí ọjọ́ lómi ẹgbẹ́gbẹ́ rárá wà ń bẹ lẹ́ni tó ṣe pé wọ́n tó wá ní ọjọ́ méjì náà ní ìwọ ló ṣe ra rẹ o inú tí wọ́n ń bà ní jẹ́ ọ̀tá yọ pé nígbà táwa bá ń jà fún ẹ̀yin pàápàá jùlọ ẹ̀yin tẹ́ tóbi tẹ́yìn wà ń ṣe kátikàtí ọlọ́run ọbọ̀ mà bí yín tóbi ilé bí tí wọ́n lè má jáde ebi tó yìí sí ṣùgbọ́n gbàtà wà ń gba ẹ̀tọ́ yín sáàmbà yín gba ẹ̀tọ́ yín ta tó wá rí ìgbàtẹ́ lọ́dọ̀ ọjọba tíjọba nípa free láti tajà tó wù yín láti ṣe bó ti wù yín ẹlòmí tí wọ́n ń tẹ̀rẹ̀ wọn ẹ̀hún ṣeré jẹrẹdé àtúntún sọ fún má bàbẹ̀ lọ lọ́jọ́ yẹn o sọ bí ètò bàbẹ̀ lọ àwọn tó lo òkè sọ pé kẹ jáde kò sí wàhálà kẹ́kẹ́ o àwọn òṣòro kẹ́kẹ́ o ó ń kárùkù ń ṣòro rẹ̀ lábẹ́ ilé rẹ̀ ní o ìwọ̀n ló tẹ̀ra rẹ̀ o àbẹ̀lọ́ ń kọ́lọ́ ó jogún ìgbàgbọ́ rẹ̀ kó jogún ẹ̀fẹ́ nípa ọ̀ká wa tọba ìpé mọ́lẹ̀ ìgbàgbọ́ bó ti jogún ẹ̀ fún èmi tó jogún ẹ̀ fáwọn àwọn aká ló jogún ẹ̀ gbogbo àwọn mùsùlùmí ni àní ní wàhálà kẹta ṣùgbọ́n pọ́blẹ́mù ta ní ni pé àdàgbàjẹ́rà ó fù lọ́pọ̀ nínú wa so èyí táwọn míì máa ń ṣàlàyé lódì bí pípẹ́ni tó fẹ́ sẹ́sì tó dódódó ni wọ́n máa ń pè ní àdàgbàjẹ́jẹ́ lílì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àfẹ́bára lóókọ mùsùlùmí nìyẹn ni àfìsìláàmù léyìí tó yí òkòrò tó bá fẹ́ sí ìsìláàmù ọgbọ́dọ̀ sí ìsìláàmù látọ́jú tí wọ́n bá nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ti mú wa àbẹ́lọ́n kọ́lọ̀ bọ́ba lẹ́gbẹ́ akọ́sàtúnṣe ẹnu kọ̀ọ̀ká wa níparí ọ̀rọ̀ mi gbogbo àwọn ta níyàwó lé ta láwọn ìyá lé lè ká sọ fún wọn pé gbogbo àwa ọmọ sẹ́yìn láti parapọ̀ gbogbo ẹ̀sìn láti parapọ̀ wípé gbogbo àwọn tí ń sọ̀rọ̀ ilé ìdìbò wọn ti òṣòwò gẹ̀gẹ̀gbẹ́ ní ẹ̀ká ti sọ fẹ́ni ẹ̀ká wá tó ń kálùkù fúrì láti máa jẹ́ kí wọ́n máa ṣe kókàkó a tẹ̀ àpẹẹrẹ rẹ̀ náà mo ti sọ yẹn wọn ò kówó kẹ̀kẹ́ lọ ilé ọba wọn ò gé ilé ajá kẹ̀kẹ́ tí wọ́n máa ń gé kò sí kẹ̀kẹ́ tí wọ́n ní òpin gbogbo sọ̀rọ̀ rárá wọ́n ló ń tẹ́ra rẹ̀ ẹlòmíì fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ fún rárá rẹ̀ èsì yẹn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ jẹ́ lómi láti wá rẹ̀ lómi tí ó tún máa sọ wọ́pọ̀ ẹ̀jẹ̀ agúnyẹ́ lónìí ìwọ́n kọ́ ní wá ya jìdè ìwọ́n ní ọba ó fẹ́ ah ìní funfun lẹ́lẹ́ gún o kẹsẹ̀ kí èsì ìyàwó rẹ̀ lọ́bá ti ní ọjọ́ ó ṣe gún monday ó ṣe gún níjọ́ ó ṣe gún jọ friday tó fà pé jọ tó bí gbẹ́gù kò sí yẹn lónìí já sọ yẹn tọ̀sẹ̀ tí ń bọ̀ àbẹ̀lọ́ nǹkan ọmọ bàbá lè